الحمد لله الذي جعل القرآن شفاء للأمراض الروحية ọpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó ṣe alùkùrán alkarim ní ìwòsàn fún gbogbo àwọn àárẹ̀ mi àwọn àárẹ̀ tá a fojú rí tá a sì mọ̀ pé ń ṣe ni ọba yóò fi wálẹ̀ lérí àwọn àbáyọ fún àwọn àrùn ara lẹ́yìn náà kò tún wá fi wálẹ̀ lérí àbáyọ fún àwọn àrùn ẹ̀mí tí máa ń dààmú ọmọ èèyàn yóò dá ká dúpẹ́ fún ọlọ́run ọba náà èmi dúpẹ́ o wọn náà mọ́sá dúpẹ́ ọba alá kọlọmọdé àdúgbò láìsàn wassalatu wassalamu ala nabiyyina muhammad àánú ọlọ́run ètò ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá muhammad wa ala alihi wa sahabi ajma'in kó sì bá gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yẹ́ máa yá mi nínú àdánwò tí máa bá yàn pẹ̀lú àrùn ẹ̀mí àtàbáyọ kí ni solution almaradu naw'ani léyìí tá ní tara wa gbogbo àwọ́tajọ́ mẹ́yàn pátá ilẹ̀ àmọ̀ pé àárẹ̀ tí máa ṣèyàn ọ̀pìn sí méjì ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sí wa al'udawiyya ẹ̀rí àwọn àárẹ̀ ara eré fọ́ mi inú ń dùn mí ẹ̀yìn ro ẹ̀ṣẹ̀ ń ta mí ojú egbò yín ro gbogbo àwọn àárẹ̀ ara a máa yanjú rẹ̀ pẹ̀lú àwọn oògùn òsàn èyí tí ọwọ́ náà alukoran àti sunna àtẹ̀yí táwa náà mọ̀ nílẹ̀ yorùbá àbí tí wọ́n gbé wá láti ìlú míì náà tó jẹ́ pé kò ní ṣe pẹ̀lú ìtọ́lọ̀ ní ká máa lò tó bá ti ń so oògùn kan nínú àrùn kan nínú ara tí ó sì jẹ́ tọ́lọ̀ ń ṣe léèwọ̀ ọlọ́run ọba gbọ̀ wá láàyè ká kò sáàrùn kan tọ́lọ̀ ò fi ìwòsàn rẹ̀ ṣe rí ilẹ̀ àrùn ara ẹ̀yọ́ miami àrùhíyà èyí tá a fẹ́ sọ lé ní gangan òun náà ní àrùn ẹ̀mí àmọ́rọ́ àrùhíyà àrùn ẹ̀mí yìí ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú tọ́pọ̀ rẹpẹtẹ tó jẹ́ pé ì máa ṣokùnfà parun ì máa ṣokùnfà kú ì máa ṣokùnfà wàhálà ì máa ṣokùnfà kí èèyàn ó lòsì gbogbo property látara ànáwó ì máa ṣokùnfà kéèyàn di kèfèrí kéèyàn gbọ́dọ̀ àwọn tí ó sọ̀yàn di kèfèrí kí wọ́n sì fún yàn ní nǹkan tẹ́yìn ó máa ṣe tí ó sì kú ọdún sílámù kò wá ní sí dáadáa kan fún láyé àti lọ́rùn wa yọ́dá ká mójútó káwà afákámá dákẹ́ lérí àwọn èèyàn ẹ̀rí ààrẹ mi ta wí èèyàn mọ̀ pé ń sèyàn àmìyàn ní fojú rí òun ní ṣe pẹ̀lú ọkàn ọkàn ni wọ́n máa ń ṣàìsàn tí ọkàn yìí bá ti ń ṣàìsàn ọkàn yìí bí wọ́n là wọ́n la ọkàn wọn ní rí mbẹ́ ó sì wà mbẹ́ òun náà ní pé àwọn àrùn tá a lè fojú rí tó sì jẹ́ pé yọ́ máa sì ní lápèjúwe bí kéèyàn máa ronú àbí kéèyàn máa ro èròkèrò nínú èmìyàn ní fámásì ò lèyìn ti ra oògùn èròkèrò oògùn ìbànújẹ́ ọsibítù ò lèyìn ti ra yún àfá alágbo àti bàbá alágbo àti ìyá alágbo lọ́fẹ́ so oògùn wípé èèyàn máa bínú púpọ̀ ọmọ pé àrùn ní kéèyàn máa bínú wọ́n ràn kan síyàn wọ́n ní kéèyàn máa rìn káàkiri bó lèyìn ti ra oògùn yẹn èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa èèyàn rọrùn sùn èèyàn lálàkálà èèyàn máa yá mi èèyàn nífẹ̀ẹ́ kọmọsẹ̀lọ́n dojoojúmọ́ ní máa ń ṣe sínà òun náà sì mọ̀ pé àdáwò ni ó mu tí mu ti fa owó tán lọ́wọ́ ẹ̀ ọlọ́mọba alá ọkẹyìn sí àdúrà rẹ̀ ọgbà mọ́ ó mu gbó eré ẹ̀ padà dàrú ó fẹ́ràn kó sáà mu gbó dojoojúmọ́ ojú ayé wọ ọ̀la nǹkan dàrú mọ́ lọ́wọ́ gbogbo ń ta awí yìí ní àrùn tí máa kàyàn ni àmọ́ kò sí fojú rí kéèyàn máa lára ẹni tọ́lọ́ sórí fún àrùn ni ọkọ àtìyàwó kọ́ máa kórìíra ara wọn láì ní sábàbí kan tó gbádùn kí ẹ má gbàgbé gbogbo tó ti kọ́ bá ti ń kọ́ tán yóò má gbàgbé hospital lèyàn ti ràyè nìjọba èyàn máa yá mi nínú ẹ̀sìn wa ṣe ara àwọn àrùn ẹ̀mí ọwà ọlọ́run Allah sọ bẹ́ẹ̀ ní Qur'an a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní àwọn ọkùnrin fi qalbihi marad ọlọ́run ọba ní àwọn tí àárẹ̀ ń bẹ lọ́kàn wọn kẹ́mi wọn kọ́ mọ̀bà máa fà sí àwọn tí àárẹ̀ ń bẹ lọ́kàn wọn mọ́rọ̀dù àárẹ̀ yẹn àárẹ̀ kìíní jama kìí ṣe bà kìí sì ṣe àárẹ̀ inú rọrùn àárẹ̀ ọkàn kìí ṣe pé ọkàn wọn lu ọkàn ò lu mọ́rọ̀dù àárẹ̀ bẹ̀yẹ azina òun náà ni aṣáwa òun náà ni mọ́rọ̀dù ṣáwa àárẹ̀ ìmọ̀ ní ìfẹ́ obìnrin tí ó lẹ́tọ̀ sẹ́ni ọlọ́ni wa qulna qawlan ma'rufa ẹ̀yìn ẹ̀wà nàbí ẹmà lẹ́wọ̀n ẹ̀sọ̀rọ̀ nọ́mà ẹ̀sọ̀rọ̀ bó ṣe kẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́já ńkọ́ kò sí nílé ìmọ̀lọ́wà ìbí báyìí ẹmà lẹ́wọ̀n suratul ahzab quran 33 ayah 32 lọ́lọ́run tó sọ fún wa yí pé àwọn àárẹ̀ kan bẹ tó jẹ́ pé hmm, inú ọkàn lọ́wà ipa ìgbò ipa ewé kọ̀ọ̀kà ọkọ̀já pa ń síbi tó jàmá fíkẹ́ kí ni àgbóyé ta fẹ́ rínú ẹ̀rí òun náà ni pé ṣìnágan fún rẹ̀ àrùn ni nínú àwọn àrùn ọkàn ni tí máa ń bọkàn jẹ́ bí kìíta ìlara bóun náà ṣe jẹ́ àrùn kan nínú àwọn àrùn ẹ̀mí àwọn àrùn yìí wá pọ̀ rẹpẹtẹ tí ń ṣe àwọn èèyàn nígboro kò sí nǹkan kan tá a fi yànjú rẹ̀ jẹ́ máa ètò ìbẹ̀ńlẹ̀ yìí kọjá ọ̀dọ̀ afálágbó ìyẹlẹ́wẹ́ ọmọ ó múra sádùá tààrà ọmọ wa lọ ìjòkó tí wọ́n ti máa bọ́ sọ̀rọ̀ ọlọ́run tí ààrùn yóò fi wá kú lẹ́mí rẹ̀ ọlọ́run yá yọ nọ́ọ̀sì ọlọ́run mo pè yán mi èèyàn kọ́ ni jẹ́ àtìkùn mọ́ ọyẹ́ tuntun mi bí kún wáàsí ti dé o látọ̀dọ̀ ọlọ́run ọba yín kí ni wọ́n pè ní wáàsí jẹ́mọ́ alukur'an alukur'an nìkan wáàsí sórí gbogbo èyí tó bá ń ṣe tó bá mú àyàwó anú kùrán wáàsí kò ń ṣe ni ó ń ṣe tara ẹni ọlọ́run ọba ní wáàsí àyà kùrán nìkan mọ́ka

àwọn ni wọ́n sì rí mànà àwọn ni wọ́n rà nù ọlọ́run ṣọ́ọ̀tù Yunus Quran ten aya fifty ti ń la amọ́lẹ̀ bẹ́ẹ̀ ipe kò di alukurani mú tọba fẹ́ wòsàn nínú àwọn àrùn ẹ̀mí tí ń dọ̀ọ́lá ọlọ́lẹ̀ kéwù ni o ọ̀rọ̀ kọjá pé nígbà tí táwọn lè tó ẹkùnkùn máa hàn fáwọn aká máa hàn tú má mú tàdáwà o má mú yínkì má o ànábì ò mú o níta ànábì ọba sì mú ọ̀rọ̀ ti parí lérí ẹ̀ àníṣẹ́ kọ́ ọlọ́ni wá bó ṣe mọ̀ kéwú ṣé bí ìwé tó ọkà tó fi ń jẹun àti iṣẹ́ tó ọkọ yẹn ọkọ ni ìyẹn ọlọ́ni kọ́ kéwú bó ṣe màdúrà sí tó fi kú ò nínú ṣẹkẹṣẹkẹ sùn. wọ́mínà àmọ́rọ́dọ̀ rọ̀ṣíya ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àrùn ẹ̀mí algamu walham ó ní kálámù ọlọ́ngbọ́mọ ọlọ́ngbowó ọlọ́ngbàpò ọlọ́ngbà àlá ọ̀sẹ̀ tíráàmù ọ̀páàsì àbí àwọn nǹkan tí ọfẹ́ ní tí ó tètè tẹ̀ ọ́ lọ́wọ́ ọfẹ́ kọ́lé ọfẹ́ bímọ ọfẹ́ lọ́kọ wọn náà fẹ́ wà nípò wọn náà fẹ́ kí wọ́n gbé ọ̀gá ọfẹ́ promotion ọfẹ́ àlàáfíà ara nìkan tó ń fẹ́ tọ́jẹ́ pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ nìkan méjì tí máa ń fàbànújẹ́ nù nítọ́bọ́ àti ní tí èèyàn ò tí ì rí tẹ̀yàn sì ń wà ọlọ́run gbé àpèjú rẹ̀ anábì yunus wa alayhi salatu wa salam ìpè anábì yunus ọlọ́run ọba aláwọ̀ dán o ọlọ́run wá jù sínú ẹja ẹja tó ń gbẹ́jà mi ẹja wá gbé lọ́sàlẹ̀sàlẹ̀ omi nínú òkùnkùn lóru ọlọ́run ọba ní fanada fi dhulumat anábì yunus ó bẹ̀rẹ̀ sí pé ọlọ́run ó bẹ̀rẹ̀ sí sàdúrà nínú àwọn òkùnkùn an ilaha illa anta oníkùsọ́ba tá a wà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ tó sì lẹ́tọ̀ sí ìrànlọ́wọ́ náà fi wọ́ ọlọ́n subhanaka mímọ̀ wọ́ ọlọ́n inni kuntu minaz zalimin alábòsí lè mí o fastajabna lahu ọlọ́run láti dá lóhùn wa najjaynahu minal gham ọlọ́run bá ní àlàákò nínú ìbànújẹ́ tó wà ìbànújẹ́ ń wà báyọ̀ láti kúrò nínú odò láti kúrò nínú ẹja ọlọ́run ní àṣewà àlàákò nínú ìbànújẹ́ àníkẹ́jẹ́ ọlọ́lẹ̀ pọ̀ padà ṣe ti odò tí nǹkan kan ò sì gbọ́dọ̀ sí ara rẹ̀ gbọ́dọ̀ bù egun rẹ̀ gbọ́dọ̀ kán nǹkan kan ẹja yìí ṣe mi eyín ẹja yẹn dá kankan sára nábì Yunus ọlọ́wọ́n bá ní wa kadhalika mi mu'minin ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó bá nígbàgbọ́ bí Yunus náà táwọn náà tí wọ́n wà nínú ìbànújẹ́ tí wọ́n wá ń ṣàdúrà tí Yunus ṣe ọlọ́wọ́n bá ní bá ti máa náà kó ọ̀ sì àdéhùn tá nàbì Yunus ṣe lẹ́yìn náà ọ̀ wà nígbàgbọ́ tá nàbì Yunus ní sórí dọ́kan bá ti bọ́nu méjèèjì àdéhùn tí mo fẹ́ fún ọ kò lè ṣàǹfààní fún ọ. suratul kura twenty one aya eighty seven àti eighty eight lọ́lẹ̀ kanu quran ọba ń bẹ̀ tó kílẹ̀ àbí ọ̀sán tọ́lọ́wọ́n bá aláà ti ń sọ pé oògùn ìbànújẹ́ òun náà ni ká máa ṣàdúrà tá nàbì Yunus ṣe ká sì gbàgbọ́ bóun náà sì gbàgbọ́ bọ́ọ̀ bá ti gbàgbọ́ ẹ̀mí rò ní balẹ̀ bọ́ọ̀ bá ti gbàgbọ́ ìbànújẹ́ rẹ̀ ò ní kú ọ kínádùá náà la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin nígbà anábì ní kí sọ̀hábà kan máa ṣe nígbà tí lọ́rẹ̀ ń bàjẹ́ anábì ò fún nọ́mbà kan pé iye báyìí ni kò ṣe torí gbogbo àdúrà tí ọba ti bá nọ́mbà wa wọ́n máa ṣe ìdípẹ́ bákan nínú àwọn nǹkan tí yẹn máa ṣe má parẹ́ o ọgbọ́dọ̀ parẹ́ o astaghfirullah wa atubu ilayhi ọ tẹnuma àwọn sọ̀hábà nígbà tí lọ́rẹ̀ ń bàjẹ́ Allahumma ìwọ ọlọ́run ọba ìní a'udhu bika ń sájọ́ min al-hammi níbi aburú tí máa ń sèyàn níbi kéèyàn máa banújẹ́ lérí ọjọ́ ọ̀la wala huzn àbí kéèyàn máa banújẹ́ lérí ìbànújẹ́ ti bẹ̀ pẹ̀lú yàn lọ́wọ́lọ́wọ́ báyìí wala ajiz kéèyàn máa rí nǹkan tó bá fẹ́ ṣe kéèyàn máa rí ṣe wala kasal ìsájọ́ níbi aburú òròjú òròjú máa ń bá tèèyàn jẹ́ jẹ́ma wala jubun ìsájọ́ níbi aburú òjò wala bukhul ìsájọ́ níbi aburú ahun wọ̀mí gálàbà ti dé ní wọ̀kárí rìjàn ìsájọ́ níbẹ̀ aburú gbèsè àti kíkọ́ ọ̀tá ọ̀ká ni ẹ̀yọ́ máa yá ẹ̀rí àdúrà tá ànábì fún ẹni tí ń banújẹ́ kò sí egbò àtẹwé kan tó mú fún yẹ alḥalu thani ẹlẹ́ẹ̀kejì tí ó jẹ́ àbáyọ òun náà nìkan ọmọ lọlẹ̀ gbọ́ wá sí máa lè jókòó ti àwọn afẹ́sìn máa pe àwọn afẹ́sìn kágbọ́ márùn sórí wọn bọ̀ sọ̀rọ̀ ìbànújẹ́ tí ń bọ̀ fún ọ yóò sì dìdùnú tí òbí yóò yí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run fi agbára sínú ọ̀rọ̀ tọ́wọ́ tó wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tí ọba ti ń gbọ́rọ̀ ọlọ́run inú rẹ̀ ọmọ àdùn ó gbé ìbànújẹ́ débẹ̀ inú rẹ̀ ó dùn kó mẹ́ lẹ́yìn náà ọmọ dáadáa ti ń ọlọ́run fi kó o ó lè kọ́ ni o a máa fi ewu a máa fi ń ka koran a máa fi ń kọ́ koran lẹ́yìn náà máa dáwà máa dáwà máa mẹ́sì máa wọ̀nyàn máa jáde máa jáde inú ilé tán wà ní àṣetáni náà máa bọ̀ sí mọ́ra mo tìrà rẹ̀ mọ́lé mo tìrà rẹ̀ mọ́lé lẹ́yìn náà jìnnà sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó rò pé ó lè gbé ìbànújẹ́ lọ bí ká máa wo fíìmù kọ́ máa wo àwọn ọkùnrin àtobìnrin tí wọ́n kọrin àbí tí wọ́n ṣe dírámà tí wọ́n bọ̀rọ̀ àbí kọ́ máa mutí kọ́ máa pé ọtí yẹn yóò mú ìbànújẹ́ lọ ọ̀ntara ẹni gbogbo ẹ̀ bá dá ìbànújẹ́ tó padà ó tún wá sẹ́ lọ́n àbí kọ́ máa fa gbó káàkiri àdúgbò kọ́ máa fa sìgá torí pé inú rẹ̀ ń bàjẹ́ ó tún dákun ní o lẹ́yìn náà kọ́ wá gbà pé tó ṣẹlẹ̀ sí ọ̀nì ìwọ nìkan kí n ṣẹlẹ̀ sí láyé ọlọ́run ọba aláhàn kálukú lè mà ní kò sẹ́nìkan tí ò ní ìbànújẹ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kádàrá ọlọ́run ọba ni àdéhùn ọlọ́run ọba ni tó bá wá ṣe sùúrù ọlọ́run ọba aláwọ̀ padà wá gbé kú òfò lẹ́yìn náà kọ́ ọmọ pé ìbànújẹ́ tiẹ̀ ó kéré nínú tẹlómìn wọ́n yíyá kawal intihara ó sì gbọ́dọ̀ para rẹ̀ bọ́bá para rẹ̀ bọ́bá yìí para rẹ̀ ọ̀daràn anábì ní máa ń kọ́tàlá nafsa ó fi ṣe ìyẹn ní bá para ẹ̀ nítorí ìbànújẹ́ kan àbí nítorí wàhálà ayé kan wà ó dìbà bíi ó dìbà bíi yọmọ alikiyama ọlọ́wọ́n bó dùn síná jọ alikiyama ní tó fi para rẹ̀ yẹn májèlé ni ọ̀bẹ ni ìbá ni ó fọ oṣù rẹ̀ kọ́ ni ó wọ́n mú nǹkan yẹn ni wọ́n sọ yóò wà dúná dasùkò tọ́lọ́ bá fẹ́ kọlọ́mọ sọ̀rọ̀ lọ́mọ aná ìbànújẹ́ rẹ̀ ọlọ àdúrà rẹ̀ ọgbà àmà sàlàyé síwájú eré àwọn àrùn ẹ̀mí tí ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ọmọ èèyàn kọlọ́mọ bá aláàkọ́mọ́sàlẹ̀ kọ̀ọ̀kan wa